إله واحد فهل أنتم مسلمون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أن الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام الله عليكم ورحمته وبركاته أدوك فún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó dá ẹ̀dá ìtọ́já sí pé òun lọ́ọ́ máa kí nìkan tí iná ló ti fà tó fẹjá sí pé ó ti àwọn òfin ìtọ́já sí pé tí ọmọnìyàn bá tẹ̀lé yóò jẹ́ oríire fún láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé òun ló dá ẹ̀dá òun ló ti máa kíni nǹkan tí yóò wúlò fún tí a bá wo inú sẹ̀mí ayé tá a wáyé yìí a rí pé lára nǹkan pàtàkì èyí tí ẹ̀sìn Islam òfin Islam tó wá protect tí ó jẹ́ márùn-ún ìkan nínú rẹ̀ ó náà ni ẹ̀mí ọmọnìyàn ní life a rí pé nínú àwùjọ yálà lórílẹ̀-èdè nàìjíríà ni àbí lórílẹ̀-èdè àgbáyé a rí pé ìta ẹ̀jẹ̀ sílẹ̀ nǹkan tó yá sí pé kọjọ́ àwọn èèyàn lójúmọ́ ni táwọn èèyàn ò ní tó ṣe pé títa ẹ̀jẹ̀ sílẹ̀ ọgbàlẹ̀ gboko táwọn èèyàn sì kùnlá nípa rẹ̀ bó ti wùlẹ̀ kọ́ ma tí a bá wo ìtàn Iraq àìmáyé ẹ̀mí iná lọ́lọ́ ní ìlú yìí lọ́wọ́lọ́wọ́ àìmáyé ẹ̀mí òun náà ní lọ ní Palestine lọ́sàn-án lóru látara wípé gbà àbí mú wá ní tipá nípa wípé mo lágbára mo sì lè ṣe nǹkan tó wù mí fún ọ tó o bá ti fún mi ní tí mo fẹ́ tó gbígbà ẹ̀mí òun náà ni yóò kángun sí àlámàrí rẹ a máa ń rí a sì máa ń gbọ́ yálà lórí rédíò àbí lórí tẹlifíṣàn tó ṣe pé lérí pé mo fẹ́ gba fifty naira hundred naira òun náà ni agbófinró míì ni ó fi mú ẹ̀mí ẹlòmíì lọ bákan náà lọ́jọ́ sí pé lérí pé mo fẹ́ di ọlọ́rọ̀ mo fẹ́ di olówó nǹkan tí ọlẹ́tọ̀ sí nǹkan àwa méjì àbí jù bẹ́ẹ̀ lọ kọjẹ́ tèmi nìkan ẹlòmí a máa rán áyá kìlà sí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ láti lè pa tí ó sì ní bìkítà nípa ilé yìí nínú ọ̀sẹ̀mí ayé tá a wáyé ńlá ti ń rí baby factory tó ṣe pé tó bá ti ń bímọ kalẹ̀ àwọn tó sí pé wọ́n ó gbé tí wọ́n rà á láti lè fi sin tó wù wọ́n so àwọn ti wà ní sẹpẹ́ inú sẹ̀mí ayé yìí náà láti ń rí inú sẹ̀mí ayé yìí ìlọ́jà sí pé ọmọnìyàn ó ń fi ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ó fi ń ṣe ètùtù ọ̀la láti lè já sí pé kó lówó lọ tó já sí pé lílówó lọ yìí yọ rọ̀ mọ́ kí ó mú ẹ̀mí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ kí ó mú kó lórílẹ̀ ayé nínú sẹ̀mí ayé láti rẹ́ni tó ṣe pé yóò ṣe sìnà tán nígbà tó bá dé pé oyún dé tó bá ti ń bí báyìí yóò lọ sọ́nù ni nínú sẹ̀mí ayé yìí la ti ń rí wípé kásàtì lówó lọ́n ti wá ni wàhálà ìbá máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè káàkiri àwọn nǹkan tí ó yẹ kí ó dáwọ̀ sílẹ̀ lórílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì àwọn kan ó dòńdó wípé àwọn fẹ́ ta weapon tàwọn so kógun ọmọ lọ ibẹ̀ làwọn ó ti rí ọrọ̀ ajé tiwọn tó fi já sí pé yóò rú gọ́gọ́ sí nínú sẹ̀mí ayé yìí ló ti já sí pé látàrí èròkérò nípa wípé tó bá ti wà lójú ọ̀nà tí mo wà pípa ni ìtọ́já sí pé àwọn míì wọ́n gba ìròrí pé gbogbo ẹni tí ti sí lójú ọ̀nà tiwọn kèfèrí nírú ẹni bẹ́ẹ̀ ó sì ti lẹ́tọ̀ọ́ sí pípa àìmọye ojúpọ̀nà oníranran làwọn èèyàn fi ń ta ẹ̀jẹ̀ ọmọlàkejì sílẹ̀ nínú ìsẹ̀mí ayé tá a wáyé yìí tó sì ṣe wípé nǹkan èyí tó tóbi jùlọ tọ́nà ọba ṣe léèwọ̀ tó sì já sí pé ẹni tó bá dán wò nínú ẹ̀sìn Islam irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí iyèméjì nípa wípé yóò kó ìbínú ọlọ́run ọba wa subhanahu wa ta'ala oníranran ayà nínú al oníranran ọ̀rọ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ni yóò jẹ́ kí a máa ipò wo ni ẹ̀mí wà abala wo ni islam ló ka ẹ̀mí kó sí tí a bá lọ wọnú suratu tauba ìyẹ chapter five ayah thirty two ọlọ́run bá sọ pé mina ajli dhalik katabna ala bani israel annahu man qatala nafsan bi ghayri nafs aw fasadin fil ard فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run bá wọ́n subhanahu wa ta'ala ó ní pé ẹni tó bá pa ẹ̀mí kan ṣoṣo ní àìlẹ́tọ̀ọ́ láìsẹ́ pé ẹ̀mí tó pààyàn tí wọ́n dájọ́ ọkú fún tó ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹnìkan ló gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ òun ọlọ́run bá wọ́n subhanahu wa ta'ala bíi pé ọgbà ẹ̀mí gbogbo àwọn tó wà lórílẹ̀ ayé ni ìtumọ̀ ní pé ẹni tó bá ta ẹ̀jẹ̀ kan sílẹ̀ tó ta tí ó pa ẹnìkan ọpa tí ó lé ní seven billion nínú àwa tí a wà lórílẹ̀ ayé lónìí ìdájọ́ tí ọlọ́run ọba tí yóò gbélé lórílẹ̀ leléyìí bákan náà ló sì já sí pé ẹni tó bá lẹ ẹ̀mí kan yálà látara wípé ó ṣàánú rẹ̀ nípa wípé kò rówó rògùn ó fún un lówó àbí ó ṣèwòsàn fún nípa wípé ó jẹ́ oníwòsàn gbogbo ojúpọ̀nà téèyàn fi máa kún yàn lọ́wọ́ tẹ́mi òfin ní bọ́ ló kún lọ́wọ́ ọlọ́run bá wọ́n sọ wípé lọ́dọ̀ wọn ọlọ́run bá wọ́n subhanahu wa ta'ala ìdájọ́ tó ń fún náà ni pé ọlá gbogbo ẹ̀mí tó wà lórílẹ̀ ayé tí a bá wọ ayé yìí pé ó ń jẹ́ kí ó yé wa bí ó ṣe burú jáì bí ẹ̀sìn Islam bó ṣe lòdì sí kí èèyàn ta ìjẹ́ ọmọlàkejì sílẹ̀ lọ́nà ìtọ́ bákan náà nínú Suratul ìyẹn chapter four ayah ninety three ọlọ́run bá wa subhanahu wa ta'ala sọ pé wa man yaqtulu mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima ọlọ́run bá sọ pé ẹni tó bá dìdí gbẹ ẹ̀mí kan fàjàzá oho jahannam pàtàkì jùlọ kọ́ ajẹ́ mùmìnì fàjàzá oho jahannam ọsọ àwọn ẹ̀san ìyà ètí yóò wà fúnrú ẹni bẹ́ẹ̀ àkọ́kọ́ ní pé ẹ̀san àkọ́kọ́ ní pé jahannam iná jahannama khalidan fiha ènìyàn ọ̀rà sí ìyẹn ní pé kò ní jáde kú mbẹ̀ tí ọba wọ náà bá wà subhanahu wa wàlà ánà ọlọ́ọ̀bá ó ti gbèjìnà sí kẹrẹ̀ kò ní rí àánú ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala aljaza'u min jinsil amal ó dájú ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ ni ọlọ́ọ̀bá náà wà ní ti àánú rẹ̀ rárá yóò gbèjìnà sí kẹrẹ̀ ni wa a'adda lahu 'adhaban 'azima ọlọ́ọ̀bá fẹ́ pé ó ti pèsè ilẹ̀ fún ìyà èyí tó tóbi ìyà tí ọmọ níbà bó ti wùlẹ̀ kọ́ma bákan náà nínú suratu al ìyẹn chapter 6 ayah 151 ọ̀nà ọba sọ pé qul ta'alaw atlu ma harrama rabbukum alaykum alla tushriku bihi shay'a wa bil walidayni ihsana wa la taqtulu awladakum min imlaq nahnu narzuqukum wa iyyahum wa la taqrabu al-fawahisha ma dhahara minha wa ma batan ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ọ̀nà ọba sọ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam sọ ike pé àwọn al'umma rẹ̀ pé ta'alaw ẹwà atluma harrama rabbukum alaikum kí n kà sí létí àwọn nǹkan tọ́lọ́run ọba ṣe léèwọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ dédé láíláí àkọ́kọ́ allah tushriku bihi shay'a ẹ gbọ́dọ̀ dá orogún pẹ̀lú yàtọ̀ sí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wa bil walidayni ihsana bákan ó di ọ̀ranyàn kẹ́ máa ṣe dáadáa sí àwọn òbí yín ẹ gbọ́dọ̀ sí sí ọ̀wọ́n ẹ gbọ́dọ̀ kó ìbínú láti ara wọn ìyọnú wọn ni kẹ́ máa wá wala taqtulu awladakum min imlaq ẹ gbọ́dọ̀ pa ọmọ yín látara yí pé ẹ ń bẹ̀rù òṣì nahnu narzuqukum àwọn ọmọ àwọn nǹkan èèwọ̀ ètí ọlọ́run bá ṣe léèwọ̀ yálẹ̀ èyí tó fojú hàn ní àbí èyí tó pamọ́ wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq bákan náà lẹ́ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí èyí tó ṣe pé ọlọ́run bá ṣe léèwọ̀ illa bil àyàfi tó bá pé ẹ̀mí tó gba ẹ̀mí kan tọ́já sí pé mo dájọ́ kú fún dhalikum wassakum bihi la'allakum ta'qilun eléyìí ni ọlọ́run bá ló fi ń ṣe ìkìlọ̀ fún yín kẹ́lẹ̀ jẹ́ tí ó ṣe làákàì ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó tún sọ láyé míì táàfi ma ìhà tí islam tọkọ sí títàjẹ ọmọnìyàn sílẹ̀ lọ́nà ìtọ́ láì ṣe pé wọ́n dájọ́ ọkú fún látara pé ó pa ẹnìkejì rẹ̀ ọlọ́run sọ nínú suratul furqan ìyẹyẹ ayah 68 walladhina la yad'una ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا أنا بسيك أمين تي أمين رؤية وفوا لا رأيني تي مو يكبين كمي بلو أنا أبا سبحانه وتعالى مو يكبوكو على bákan náà àwọn epo kọ ànábì kan bí wòye pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan òun náà ni wọ́n máa ń pè ní ọmọ gbára lé wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq wọ́n gbà wala yaznun bákan náà ni wọ́n ẹni yòówù tó bá ṣe léyìí á ó ti kó ẹ̀ṣẹ̀ èyí tí ó tóbi níwájú Ọlọ́run yudha'af lahu al-'adhabu yawm al-qiyamah ọ̀nà ọbọ̀ sí àdìpìlẹ̀ ìyà fún tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìtumẹ̀ ní pé ìyà rẹ̀ ò ní mọ́ níbà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wa yakhludu fihi muhana yóò sì máa wà nínú ìyà náà lẹ́ni yẹpẹrẹ lọ́gbẹ̀rẹ̀ ni ètò wà nínú sahih bukhari àti muslim anábí wa muhammad sallallahu alaihi wasallam fẹ́ pé akbarul kaba'ir al-ishraku billah wa qatlun nafs wa uququl walidayn wa qawlu zur aw qal wa shahadatu zur anábí <clears throat> wa muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ ó tún pé oníranran àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó tóbi jùlọ èyí tó tún wá tóbi jùlọ nínú àwọn ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ ní al-ishraku billah kéèyàn da orogún pẹ̀lú ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala òbí rẹ̀ méjèèjì yálà bàbá àbí ìyá wa qawlu àbí kí ọjẹ́rí èké bákan náà anábì wa muhammad sallallahu alaihi wasallam ó tó sọ láàyè mí nínú sunanu tirmidhi pé lazawalu duniya ahwanu alallahi min qatli mu'min bighayri haqq kí ilé ayé yìí ó parẹ́ anábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní kí ilé ayé yìí ó parẹ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ba lọ́rùn subhanahu wa ta'ala ọ̀rọ̀ lọ́rùn ju kó ṣe pé kí wọ́n gbẹ̀mí kan lọ́nà ìtọ́lọ ìyẹn ni pé kílé ayé ọmọ jẹ́ ilé ayé mọ́ ó sàn ju kí ẹ̀mí kan kó bọ́ lọ́nà ìtọ́ eléyìí yóò jẹ́ kí a mọ bí ó ti bàbàrà bí ó ti tóbi tó láti lè já sí pé kí ẹ̀mí ẹnìkan kí ó ti ọwọ́ ọmọ ànábì Adam bọ́ bákan náà lọ́jà sí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith mi ìtọ́wà nínú sọ Bukhari bákan náà ó ní pé لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما ọmọnìyàn tó jẹ́ mùmíní kò níyẹ kò ní gbò lẹ́yìn tó sì pé yóò wà ní ìgbàláàyè nínú ẹ̀sìn rẹ̀ tí ò ní sí ìfúnpinpin kan fún kò ní sẹ́sẹ̀ kan fún kò ní sí àkọọ́lẹ̀ aburú kankan fún ọ̀nà ọba kò ní bínú sírú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ ni ìyọnú sí lóporógbà tó sì pé kò bá ẹ̀jẹ̀ kan sílẹ̀ lórílẹ̀ ayé ìtumọ̀ ẹni pé tọ́ba ti lè tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà ìtọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti di ẹni tó wà nínú fọ́pínpín èyí tó yá sí pé ọlọ́ọ̀bá yóò máa bínú sí i anabi wa muhammad sallallahu alaihi wasallam ó tún jẹ́ kó yé wa nínú hadith mi èyí tó wà nínú sahih bukhari bákan náà wípé abgadu nas ilallahi salasa mulhidun fil ومبتغ في الإسلام سنة الجاهلية ومطالب دم امرئ بغير حق بغير حق ليهريق دمه النبي ومحمد صلى الله عليه وسلم أنك أبغض الناس إلى الله àwọn tí ọmọ ọba tí ó kórira sí jùlọ tí máa bínú sí jùlọ èèyàn mẹ́ta ni àwọn ìkẹ́pọ̀ ètò ṣùgbọ́n àwọn tó ṣe pé ọ̀nà ọba máa bínú sí jùlọ lórílẹ̀ ayé ìran èèyàn mẹ́ta ni ìran èèyàn àkọ́kọ́ mulhidun fil haram ẹni tó ṣe pé ó ń ṣe kẹfìrí nílẹ̀ mímọ́ ó ń ṣe ìbàjẹ́ ó ń ṣe bídíà ní ilẹ̀ mímọ́ ti ṣe Mọ́kà àti ilẹ̀ mímọ́ Madina wà mọ́pítẹ́rin fil Islam sunnatal jahiliya àti ẹni tó ṣe pé gbogbo àwọn ẹbọ èyí tó ti parẹ́ èyí tí Islam tí ó ti bì dànù ó tún fẹ́ dá padà lóko àṣà àti ìṣe ọmọ tọ́lẹ̀bẹ̀ dámì mìíràn bẹ̀rẹ̀ ìrẹ̀hàk bákan náà lẹ́nu tó ṣe pé ọ ń wá ẹ̀jẹ̀ ọmọlàkejì rẹ̀ láti gbà ń lépa ọmọlàkejì rẹ̀ láti gbẹ̀mí rẹ̀ láti tẹ ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ tí ó ṣe pé bọ́yá ìjọba lọ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó sí ikú kí wọ́n sì dájọ́ ikú fún un kan wá sí pé yọ́ a máa lépa ẹnìkejì rẹ̀ láti gbẹ́ ẹ̀mí rẹ̀ látara wípé bọ́yá èdè àyèdè ṣẹlẹ̀ láàrin wọn ni o àbí fi ń wá ọ̀rọ̀ lé ayé kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ láàyè mí nínú hadith ètí imam bukhari tó gbà wá ó ní pé man qatala mu'ahadan lam yurih ra'ihatal jannah وإن ريحها لا يوجد من مسيرة أربعين عاما النبي محمد صلى الله عليه وسلم ونكي أن تبقى mohahad ẹni tí kìí ṣe mùsùlùmí kan tó sì já sí pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kìí ṣe pé bọ́yá ìjọba òun náà lọ sọ pé ẹni báyìí o ọpáyàn kí wọ́n dájọ́ ọkú fún lam yóò rẹ̀hìrọ̀ ìhàṣẹ̀l jẹ́nà rúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní rí òórùn àlìjẹ́nà kò ní gbọ́ wa inna rihaha la yujad min masirati na ama òórùn àlìjẹ́nà sì ní kéyìn ó tó èyí ó ti máa gbọ́ láti tí ó tó ìrìn ogójì ọdún ìtumọ̀ ní pé kò ní wọ àlìjẹ́nà ẹn tí ó gbóòórùn àlìjẹ́nà ìtumọ̀ ní pé kò ní nu èyí ń tọ́ka sí fún wa wípé ìgbà ẹ̀mí ọmọnìyàn lọ́nà ìtọ́ nínú Islam nǹkan tí ó jẹ́ nǹkan ìwọ̀ tó sì já sí pé Islam ó kóró ojú sí púpọ̀ ni bákan náà níta fi ma báwo ni ẹ̀mí ti sí pàtàkì tó nínú ẹ̀sìn Islam òun náà ni wípé ẹ̀sìn Islam ò gbé gbígbẹ ẹ̀mí kan kò gbé fún ẹnìkankan yálà lágbájá ó ti sẹ̀mí àbí ó ti lẹ́tọ̀ọ́ síkú ọ wà á dájọ́ lọ́sọ̀wọ́ ara rẹ láì ṣe wípé àwọn aláfẹ tó wà nínú ìlú òun ẹjọ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé nínú Islam èyàn fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ láti lè sọ wípé ẹni báyìí ó ti lẹ́tọ̀ọ́ síkú ó sì lẹ́tọ̀ọ́ síkú náà nù irú ipò téèyàn bá rí ọwà irú agbára téèyàn bá rí ó ní kò gbọ́dọ̀ gba ẹ̀mí kan látara wípé ó dájọ́ láti ọwọ́ rẹ̀ bí kò sí wípé ó gbọ́dọ̀ jẹ́ látọ̀dọ̀ àwọn tó jẹ́ aláṣẹ eléyìí ó ní ìlànà tí anábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó fi lélẹ̀ fún mùsùlùmí bákan náà lára tí ó tó jẹ́ kí a mọ̀ báwo ni gbígbà ẹ̀mí báwo ni ó ti jẹ́ ìwọ̀ tó nínú Islam anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé man silah falaysa minna ìyẹn ni pé tí ẹnìkan tó bá kàn gbé ìdà àbí nǹkan olóró tó gbé síwájú ẹnìkejì rẹ̀ yálà òfin bá ṣe rí ni o àbọ̀ọ́mà mà ni o ànábì sallallahu alaihi wasallam ó ní pé irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí rí kò sí tí dásí pé mò ń fi nǹkan tó lè mú ẹ̀mí ọmọ làkejì tó lè mú lọ láti lè máa sọ pé òun fi ń ṣeré lima síbẹ̀ yóò sọ di nǹkan èyí tí shaitan ó lè gba irú ọwọ́ ẹni bẹ́ẹ̀ láti lè pé kí gbígbẹ́ ẹ̀mí rẹ̀ kí ó wáyé látọwọ́ rẹ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam min báde fẹ́dẹ̀ zẹ̀ríà láti lè dènà gbogbo nǹkan èyí tí yóò lọ ṣokùnfà mímú ẹ̀mí kò lórílẹ̀ yẹ̀pẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní pé mùsùlùmí kan kò gbọ́dọ̀ gba ẹ̀mí kan kò gbọ́dọ̀ gbé nǹkan olóró sí ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ látara yìí pé bóyá ń bá ṣeré ni o àbí látara yìí pé bóyá inú bí ọwá ń fi halẹ̀ mọ́ bákan náà nabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ètí ọwà nínú sahih bukhari àti muslim anabi sọ pé la yahillu damu mri'in muslim yashhadu allah ilaha illallah وأن رسول الله وأن رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس وتارك لدينه المفارق للجماعة النبي ومحمد صلى الله عليه وسلم oníkọ̀ lẹ́tọ̀ọ́ fún ọmọ nìyẹn kan èyí tó jẹ́ mùsùlùmí kọ́tà ẹ̀jẹ̀ mùsùlùmí ẹ̀dẹ́gbẹ́ rẹ̀ lẹ̀ àyàfi pẹ̀lú àwọn àdí kókó òun náà ní kírú ẹni bẹ́ẹ̀ kọ́ gbẹ̀mí ẹnìkejì rẹ̀ kí wọ́n sì dájọ́ wípé lágbájá báyìí ó ti sẹ̀sófin wípé ó pààyàn so ìyà tí ó sì wà fún náà ni pé kí wọ́n pa òun náà bákan náà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa nínú hadith ètò wà nínú sahih bukhari pé inna dima'akum wa amwalakum wa a'radakum haramun alaykum كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا وستلقون ربكم فيسألكم عن أعمالكم فلا ترجعن بعد كفارا أو ضلالا يضرب بعضكم رقاب بعض على يبلغ الشاهد الغائب النبي محمد صلى الله عليه وسلم حجي èyí tó ṣe pé òun òun náà sì ni ájì ìgbẹ̀yìn èyí tó ṣe nínú sẹ̀mí ayé rẹ̀ tí àwọn fi mọ ewu tó wà níbi títa ẹ̀jẹ̀ sílẹ̀ lára ọ̀rọ̀ èyí tí ó sọ tó ọ̀rọ̀ gbẹ̀yìn nínú iṣẹ́ hajj yìí tó ṣe pé kò sí hajj kankan míì mọ́ yàtọ̀ sí hajj yìí ò pé ẹ̀jẹ̀ wa amwalakum bákan náà dúkìá yín wà àárọ̀dọ̀kùn bákanáà ọmọlúwàbí yín haramun aleikum èèwọ̀ ló jẹ́ lérí ẹnì kọ̀ọ̀kan yín yẹ ni pé ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ẹ sì gbọ́dọ̀ gba dúkìá ara yín bákanáà ẹ gbọ́dọ̀ bà ọmọlúwàbí ara yín jẹ́ ànúmí wa fẹ́ jẹ́ kí àwọn mùsùlùmí ọmọ báwo ni nǹkan yìí báwo ló ti burú tó ó mú àpèjúwe rẹ̀ ó mú wá pẹ̀lú wípé ka hurmati ya wumi kuma haza gẹbi ọjọ ni ti jẹ ọjọ abiwọ fi balade kuma haza ti ilu yi si jẹ ilu abiwọ iye ilu maka fi shahri kuma haza gẹbi otu eti ẹwa ninu rẹ yi si ji otu abiwọ iye ni osu zulhijja eto si pe awọn larbawa ma wípé otu kani tọwa ninu otu eto si pe eyan wọ́sẹ̀tẹ̀lẹ́kọ́nà rọ̀bákùn anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó tún wá tẹ̀síwájú tí fi ń sọ pàtàkì báwo ni àwọn kan tó ń ká sílẹ̀ yìí báwo ló ṣe burú tó wọ́sẹ̀tẹ̀lẹ́kọ́nà rọ̀bákùn ẹ lọ mọ̀ yí pé gbogbo iṣẹ́ ẹ ẹ lò nínú tẹ̀mí ayé 100 ni 200 years ni ẹ padà pàdé ọlọ́run ọba lọ́jọ́ kan ni bó tilẹ̀ já sí pé nígbàtí ọmọnìyàn tó bá ti ń sẹ̀mí ọ̀n lọ nígbà tó bá yá ayé oṣù kò ní nígbàdún ayé kankan mọ́ yóò wù gan lọ pẹ̀lú àwọn nǹkan sí pé yóò máa fojú rí nínú ìtẹ̀mí ayé rí kankan bẹ̀ mọ́ báwo náà sí pé torí ayé ọ̀hún ìní ọmọnìyàn ó fi wá máa tẹ̀ jẹ ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ sọ ẹ pàdé ọlọ́run ọba lọ́jọ́ kan gbogbo ìyówò àti iye ọdún èyí tẹ́ rí kẹ́ lò nílé ayé fayes alukum an amalikum ọlọ́run ọba ó béèrè lọ́wọ́ yín àwọn nǹkan tẹ́ ayé sí o fala tarji'unna ba'di kufara ẹ má di kèfèrí lẹ́yìn mi àbí dùlálà ẹ má di ẹni àánú lẹ́yìn mi kí ni ó fa ìdí kèfèrí àbí ìdí ẹni ànù yẹ kúfùrọ̀ asgar níbi yẹ dúrúbọ̀ ba'dukum riqaba ba'd látara yí pé ẹnìkan ó máa gba ẹ̀mí ẹnìkejì rẹ̀ ala yuballighu shahid al-ghaib anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó tún wá ń kan ọ̀rọ̀ yìí ó tún kàn nípa fún àwọn àlè ó mà pé gbogbo ẹni tó bá wà níbi tó ń ti sọ̀rọ̀ yìí kó rí pé òun mú dé tí ìgbọ́n tí ò ti ń bẹ̀ torí pé ọ̀rọ̀ tí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí ọ̀rọ̀ pàtàkì ni tó sì já sí pé ó ti tó fún ọmọnìyàn tí ọba fi ń ṣe ìsẹ̀mí ayé rẹ̀ láti pé ẹ̀jẹ̀ ẹnìkan kò ní tọwọ́ rẹ̀ bọ́ dúkìá ẹnìkan kò ní bọ́ sínú dúkìá rẹ̀ lọ́nà ìtọ́ bákan náà ọmọlúwàbí ẹnìkan kò ní bàjẹ́ nígbàtí ó sàlàyé ẹni tí ó kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ nínú ìsẹ̀mí ayé yìí èyí tó ti pé òun náà ni ọmọ ànábì adam alayhi salatu wasalam ọlọ́run ọba sọ pé watlu alayhim naba ibni adam bilhaq idh qarraba qurbanan fatuqubila min ahadihima walam yutaqabbal min al-akhar títí dé ìparí rẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wasallam ní ó ní pé nígbàtí ó ti ta ẹ̀jẹ̀ ẹnìkejì rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀jẹ̀ míì tó bá tún ta sílẹ̀ lórílẹ̀ ayé yìí wọ́n máa kó ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ̀ fún torí pé òun ló gbé súnà aburú yìí òun ló gbé kalẹ̀ òun lẹ́ni àkọ́kọ́ èyí tó já sí pé ọta ìjẹ ọmọlàkejì rẹ̀ sílẹ̀ tí ń tọ́ka sí fún wa yìí pé àlámọ̀rí títẹ̀jẹ̀ sílẹ̀ nínú ìsẹ̀mí ayé àlámọ̀rí kan èyí tó já pé kò gbọ́dọ̀ wáyé báyìí wọ́ ọmọ lọ́dọ̀ ẹni tí ọba fẹ́ pàdé ọlọ́run ọba wa subhanahu pẹ̀lú dáadáa tó jà sí pé yóò ń retí ẹ̀san aljanna àti ìsẹ̀mí ayé rọrùn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn ojúpẹ̀nà èyí tá fi báwo ni ìhà tí islam tọkọ sí títẹ̀ ìjẹ́ ọmọlàkejì sílẹ̀ báwo ni a ti mọ̀ ọ́ so a padà máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú ọgọ́lọ́run kọ́nà ọba kí ó sọ wájú ìgbà náà lọ kí ó sì má jẹ́ kí ẹ̀mí ẹnìkan kó ti ọwọ́ wa bọ́ kẹ́mi tiwa náà kọ́mọ ti ọwọ́ ẹnìkankan bọ́ kó fi sọ rẹ̀ sọ wa nínú ìgbòkègbodò wa ọlọ́lá ìlàhìlọ́lá subhanaka lahumma bihamdik ashhadu an la